عن معاذ بن جبل رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأصبحت منه قريبا ونحن نسير فقلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال لقد سألتني عن عظيم وإنه ليسير على من يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال في آخر الحديث ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه قلت بلى يا رسول الله قال رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة, سن وذروة سنامه الجهاد فالجهاد يا عباد الله من أقرب الأبواب إلى الجنة لا يهمله قوم من المسلمين إلا صغروا في أعين أعدائهم وطمع فيهم وهلكوا ولا يرغب عنه بعدما قال فيه الله ورسوله إلا عدو لهذا الدين كفرا أو نفاقا وهو باب له أحكامه وتفاصيله ودقائقه وشروطه لا يخرس عنه الصالحون منا إلا قال فيه شرارنا فقلبوا الآيات وأبطلوا الآثار وضلوا وأضلوا وكفروا وأهلكوا جماعات المسلمين ينجذب إلى ضلالهم شباب حماستهم تفوق علمهم وكيف لا وقد أخر عن هؤلاء الشباب ما شأنه التقديم تحقر حماسة أحدهم تحقر, تحقر حماسة أحدهم غنى أهله ورفاهة العيش فيهم فهلا علمتموهم قبل أن يعلمهم كلاب النار ما هو الجهاد على سنة نبيكم اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين يا عباد الله الجهاد إما واجب وجوب الفرائض وإما مستحب كسائر أفعال التطوع فإن وجب وجوب الفرائض فإما كفرض كفاية أو كفرض عين فهو فرض حين يهدد الإسلام أو ضهوه وقيامهم ويقتحم العدو بلاد المسلمين فإن وجد جيش نظامي أو قوم يردون هذا العدوان عن الآخرين كان الجهاد آنذاك فرض كفاية على جماعة المسلمين وفرض عين على من استنفره الإمام أي من استنفره الإمام واختاره بعينه فإن رغبوا عن الجهاد في هذه الحالة أي إن رغبت الجماعة المسلمة عن الجهاد مع وجود شروطه عذبهم الله جميعا وفي هذا يقول المولى عز وجل إلا تنفروا يعذبكم عذابا أليما إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير وقد كان الرسول صلى الله عليه وسلم تارة يغزو بنفسه وتارة يرسل غيره فيكتفي ببعض المسلمين حين يكون البعض في أهلهم وهذا الجهاد الذي هو فرض لا يشترط فيه إذن الوالدين إذا تعين على شخص من المسلمين أما جهاد التطوع فذلك حين لا يستنفر الشخص المعين وقد وكل من هم كفء لدفع العدوان فيطمع المرء المسلم في نيل الدرجات العليا في الجنة ففي مثل هذا حديث عن عبد الله بن عمرو أنه جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستأذنه في الجهاد فقال أحي والدات قال نعم قال ففيهما فجاهد رواه البخاري ومسلم فاعلموا يا عباد الله أن الجهاد الواجب لا لا يجب على المرء إلا مع توفر شروط ستتناول مستقبلا بإذن الله وفقنا الله لصالح الأعمال إنه هو المولى الذي بنعمته تتم الصالحات kí gbogbo ọpẹ́ máa jẹ́ ti ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tí a gbé títóbi fún tí a tọrọ ìkẹyìgẹ fún aṣáájú ẹ̀dá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọba tọ́lọ́wọ́n ọba rán pé kó wá kọ́ wa ní ẹ̀sìn tó pé pérépé tó fi wá ń ròyìn wa pé káwo máa jẹ́ ummatan wasatọ́ al-umma tó wà láàrin méjì tí ó fi sọ́tún jù tí ó sì fi sí òsì jù ẹrúsìn ọlọ́run nínú iṣẹ́ tí oníṣẹ́ ńlá yìí jẹ́ fún al ẹ̀ tó jẹ́ lájẹ́ pé tó sì ṣe àfihàn bá a ṣe lò ó òun náà ni ohun tí a fi bá ní sọ̀rọ̀ níjẹjọ tí ṣe aljihad mímá jáde jagun sí ojú ọ̀nà ọlọ́run abala kan ni nínú ẹ̀sìn ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀tá ọlọ́run kì í fẹ́ kí mùsùlùmí ó tiẹ̀ rántí ẹ̀ rárá torí pé rírántí ẹ̀ ni ó jẹ́ ká máa jákọ tọ́lọ́run fẹ́ ká jẹ́ gbígbàgbé ẹ̀ bá a ṣe ń gbàgbé ẹ̀ yìí ni ó jà á yabo tó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní táwọn ń fẹ́ fún wa rèé a wá rí i pé tí kì í bá ṣe páwọn ẹni re inú wa àwọn tí wọ́n nímọ̀ nínú wa wọ́n ń fi ojúlówó ẹ̀kọ́ nípa jihadi yìí kọ́ àwọn ọmọ wa afẹ́ akọ̀ àwọn tó jẹ́ ní ibi inú wa wọn ò ní í gbé ìjà iṣẹ́ yìí gbà máwọn ẹni re lọ́wọ́ àwọn ẹni bí tí ò nímọ̀ tí wọ́n jẹ́ ìránṣẹ́ fún àṣetọ́ọ̀nù tí wọ́n ń pèpè sínú jahannama àwọn ni ó bá wa kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ òbí kọ̀ láti kọ́ àwọn ọmọ wọn báwo ni wọ́n ṣe kọ̀ láti kọ́ àwọn ọmọ wọn ni pé òbí mi a máa páyà á lóun ò fẹ́ kọ́ ọmọ òun ó ṣẹ̀sìn jù kò sì sáṣejù kan nínú ẹ̀sìn ọlọ́run ọba lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹ̀rí ní tọ́lọ́run ọba sọ tó níṣẹ́ ńlá sọ tó ṣe là ń wò kọ́ ṣe ṣùgbọ́n òbí a máa páyà pé tọmọ bá ti ń tẹ ń pẹlẹ mọ́sú nà ju báwọn ṣe fẹ́ lọ àwọn ipò tí ó ṣojú lọ́ṣọ̀ọ́ nínú ipò ayé kan yóò máa fẹ́ di ń tà ń pẹ́ sílẹ̀ látara gbígba ẹ̀sìn dógóńgó a máa mú kọ́pọ̀lọpọ̀ òbí ó tiẹ̀ máa lé àwọn ọmọ wọn jìnnà ságbo ibi tó yẹ kí wọ́n ti gbọ́ ẹ̀sìn yíyé tí wọ́n fi wá mọ kí láàlà kí ni ń tá a lè ṣe kí ni ń tá a lè ṣe ọmọ tá a bá ti lé jìnnà ságbo súnà nítorí ipò ayé tá à ń lé dáadáa míì náà ó bá lọ irú àwọn ọmọ wọ̀nyí tí ò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lé wá làwọn ìránṣẹ́ àṣetánù wàá pè é nígbà tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ́ wípé ẹ máa bọ̀ ojúṣe kan ń bẹ tẹ ní sẹ́sìn ọlọ́run ọba yìí táwa ó kọ yín àwọn wọ̀nyí ó wàá dorí àyà kodò wọ́n ó wọ́gilé gbogbo àsọ́lẹ̀ òjíṣẹ́ ńlá nípa kíní ń jẹ́ jihad wọ́n ó wàá kọ́ àwọn ọmọ yín gbogbo ẹni tí ń jẹ́ lẹ́ ń bá lẹ́yìn boko haram lẹ́ ń bá lẹ́yìn isil torí pé ẹ̀kọ́ islam tó yẹ kí wọ́n ní kó wà lára wọn kí wọ́n fi lè máa dá talẹ́ntì jíṣẹ́ ọlọ́run ní tòótọ́ mọ́ yàtọ̀ sẹ́ni tó jẹ́ ìránṣẹ́ àṣetán àwọn kinní wọ̀nyí ò bá lára wọn ẹrú sin ọlọ́run làwa ṣe ń wò ó wípé báàyè bá ṣe gbà wá mọ ká máa pè wá sákèésí lórí pé ẹni méjì ló ṣàbòsí nípa ọ̀rọ̀ jihad àwọn kan ṣàṣe ètò àwọn kan sì ṣe àṣejù òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam <clears throat> nínú hadithi kan tí mu'ar ọmọ jabal fi kọ́ wa ó lóun bá a rìn lọ́jọ́ kan òun wá súnmọ́ pẹ́kípẹ́kí lẹ́yìn tí mu'ar ti gba islam lélẹ́yìí o tó sì dáni lójú pé ìsìláàmù fún rẹ̀ ọ̀nà kan téèyàn ń tọ̀ lọ sálìjẹ́nà ni ó lóun tún wá bí wípé tún fi iṣẹ́ kan hàn mí òjíṣẹ́ ọlọ́run tí ó tún múrin mi yá sálìjẹ́nà ó lànàbí wá dáhùn wípé ìpìlẹ̀ gbogbo ṣẹ́ẹ̀rẹ́ òun náà ni islam rasul amri al-islam ìpìlẹ̀ ṣẹ́ eré ní jíjẹ́ mùsùlùmí torí pé bó ṣe lè wù kí ṣe ọwọ́ kẹfìrí ó dáa kó jọ wá lójú tó ayé náà ni ó ti gba gbogbo ẹ̀san ẹ̀ kò ní nǹkan kan tó lè retí kó ń fẹ́ débá lẹ́san lẹ́yìn tó bá papòdà anábì wa fi kún ó ní bó ṣe wá jẹ́ pé gbogbo nǹkan ní máa lọ́pàá ẹ̀yìn tó jẹ́ pé tí ò bá ti sọ́pàá ẹ̀yìn ẹ̀ ń bẹ̀ nǹkan ò lè dúró ó ní ọ̀pẹ́ ẹ̀yìn islam òun ni kí ni o mímọ́ aṣọ ìrun ká máa kírun lásìkò ẹ̀ bọ́lọ́run ọba ṣe fẹ́ tó túmọ̀ sí pé ìjẹ́ mùsùlùmí ẹni kò pé bẹ́ẹ̀ni ò bá kírun ọ̀ràn yàn fọ́lọ́run ọba gbogbo ohun tó wá lọ́pọ̀ ẹ̀yìn a máa ló góńgó a máa ládé orí tí ó máa jẹ́ ògóńgó ẹwà ẹ̀ ó ní wàzír wàtúnsánámihi aljihad ṣòwárí ẹwà islam adé orí islam ògóńgó ṣíṣe islam bọ́lọ́hún ọba ṣe fẹ́ ká ṣe é òun ni kí ni o kéyìn ó wá fi jihad ká fi kún ṣẹwárí jihad yìí ẹrúsìn ọlọ́run ọ̀nà kan tó yá púpọ̀ sọ́gbà àdẹ̀ra tó ń jẹ́ àlìjẹ́ńdà ni ọlọ́kan òjọ̀kan ni àwọn hadith tánàbí fi ròyìn oríire tí jihad ó máa mú bá mùsùlùmí tá a gbọ́ pé táwọn sahaba òjíṣẹ́ ńlá tí wọ́n bá gbọ́ àwọn ìròyìn dáadáa tí ń bẹ fẹ́ nítorí jihad ṣe yìí ìmí inú wọn kì í tiẹ̀ gbèrò pé kóun ṣúlẹ̀ ọjọ́ náà kóun tó lọ jọ́lọ́wọ́n bá ń pè lábala pé òun jagun jihad òjíṣẹ́ ńlá wa jẹ́ kó yé wa yí pé ìjọ kan ò ní gbé jihad jù sílẹ̀ o àyàfi kí wọ́n di ẹni bíntín ẹni yẹpẹrẹ lójú ọ̀tá wọn ẹni tọ́ta bá sì ti lè fojú yẹpẹrẹ wò ó ti parun torí kò sí ní tó fẹ́ dẹ́rù bà wọ́n tí wọn ò fi ní náwó àbòsí sí wọn bẹ́ẹ̀ náà ló wá jẹ́ pé nínú àlùmọ́ ìsìláàmù yìí àní rẹ́nikẹ́ni kó máa fẹ́ darí ẹ̀mí àwọn èèyàn kúrò ń bi jihad kó má jẹ́ mọ̀nàfìkì kèfèrí kì í fẹ́ gbọ́ pé mùsùlùmí wá kórajọ síbì kan wọ́n wá ránra wọn létí ojúṣe wọn sọ́lọ́hún ọba tí ń jẹ́ jihad gbogbo ń tẹ́lẹ̀ fẹ́ máa kọ́ nínú islam ìmúra kádàrúgbọ̀n sí káhá kùránì sórí káṣegbákáṣàwo tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ lọ sábala jihad inú ọ̀tá islam lè má bàjẹ́ sí yín torí pé wọ́n mọ̀ pé ẹ̀ ní kẹ́kọ̀ọ́ nípa jihad kẹ ẹ má mọ ntọ́lọ́wọ́ bá yàn lójúṣe léyìn lórí nípa bẹ́ẹ̀ ṣe bá wọn lò àti bẹ́ẹ̀ ṣe bá wọn lò torí ẹ àwọn náà a máa bẹ lọ́hùn pé kẹ ẹ gbàgbé tí ń jẹ́ jihad nínú ẹ̀kọ́ ìsìláàmù yẹn ni àwọn tí máa wá fẹ́ darí ẹ̀mí àwa mùsùlùmí kúrò ń bẹ̀ táwọn sì jẹ́ mùsùlùmí kò sí fà ń wá lọ́wọ́ àbọ̀ mùnáfìkì inú ẹ̀sìn wa ni wọ́n jẹ́ bó ṣe wá jẹ́ pé jihad jíjà nínú ẹ̀kọ́ islam tó jíṣẹ́ ńlá fi jíṣẹ́ fún wa ni ó ní òfin tó tó ó ní àlàyé rẹpẹtẹ bẹ́ẹ̀ ló ní májẹ̀mú kí ló gbọ́dọ̀ ṣáájú kí ló gbọ́dọ̀ pé sílẹ̀ ká tó sọ pé a fẹ́ ja jihad tá a bá tiẹ̀ wá ṣí kúrò ńlé pa lọ ja jihad ọ̀hún kí la lè ṣe kí la lè ṣe àwọn ìṣèwò lèèyàn lè ṣe tó bá lòun ja jihad tí ó sì ní kúkú fi sẹ̀bílẹ̀ láì tó jẹ́ pé ikú gífà ikú òkú ńbete ló ń tọ̀hún òkú bó bá kú lórí ẹ̀ ṣẹ́rí gbogbo àwọn àlàyé wọ̀nyí táwọn àfa tí wọ́n jẹ́ àfa ọlọ́run tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n bá ti ń kúnu láti máa bá wa kọ́ àwọn ọmọ wa afẹ́ akọ̀ àwọn tí ò já àfa tí wọ́n jẹ́ irinṣẹ́ ṣetán àwọn ni ó padà máa wá kọ́ wọn kéwì àwọn tó jẹ́ pé wọ́n wọ́gilé gbogbo aya gbogbo hadith tó lè dí wọn lọ́wọ́ àti máa fìfẹ́ ẹnu ja jihad àwọn tí ó ní gbogbo mùsùlùmí tó bá ti dẹ́ṣẹ̀ ńlá kẹfìrí ni ẹ̀jẹ̀ oúntọ̀hún ti di halal láti máa ta sílẹ̀ àwọn tí ò ní wo gbogbo àsọsílẹ̀ ká tó sọ pé aṣíwájú mùsùlùmí o ó ti kúrò nínú islam a lè digun lọ gba ìjọba lọ́wọ́ ẹ̀ àwọn ni ó máa bá yín kọ́ àwọn ọmọ yín ní jihad tẹ́yìn náà bá ti ń lé àwọn ọmọ wọ̀nyí jìnnà ságbo sunna ní tí ó padà wá ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ tẹ́yìn rò pé dídìmọ́ súnà ni ò ní jẹ́ kí wọ́n lè ṣe ojúkòkòrò àwọn ipò ayé tẹ́yìn ń ṣe ojúkòkòrò wọn fún wọn yìí níjọ́ táwọn ọmọ yìí ó bá wá kẹ́kọ̀ọ́ jihad látọ̀dọ̀ àwọn tí ò yẹ kí wọ́n kọ́ wọn gbogbo ntẹ́yìn wálẹ̀ ní dúkìá àbí tẹ́yìn gbèrò ẹ̀ fún ní dúkìá ọwọ́ kan báyìí ni wọ́n fi yan sọnù béèyàn bá tiẹ̀ yan alẹ́ ayé sọnù nítorí àlìjẹ́nà ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n wà á yan dáadáa ayé sọnù fún náà jahannama irú ẹ̀ làwọn ọmọ èèyàn ńláńlá tá à ń gbọ́ pé wọ́n lọ darapọ̀ máwọn isil ìwé kọ́ ni wọn ò kà gbẹdẹmukẹ kọ́ ni wọn ò bá ń lé ilé ọlá ni wọ́n ti bí wọn ṣùgbọ́n ojúlówó ẹ̀sìn ni ò yá àwọn ọmọ yìí tó fi jẹ́ pé àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá ẹ̀sìn ọlọ́run ló wá láwọn fẹ́ kọ́ wọn ní jihad ẹrú sí ọlọ́run jihad ẹ̀kọ́ pọ̀ nínú ẹ̀ ìbá bọ́lọ́run bá ṣe ní káàyè gbà wá mọ́ a máa fi kọ̀ọ̀kan rán ra wa létí nínú ẹ̀ ni wípé jihad a máa jọ́ràn yàn gbà míì a sì máa jẹ́ náfìlà tàtọ́wùr nígbà míì ìgbà wo ni máa jọ́ràn yàn tó jẹ́ wípé ewu ń bẹ lórí ẹ̀sìn islam àti mùsùlùmí nínú ìlú yálà pé wọ́n fẹ́ wá pa wá run àbí wọn ò fààyè gba islam pé ká ṣe bọ́lọ́wọ́n ọba ṣe pàṣẹ tá a sì wà nípò tọ́lọ́wọ́n ọba ti fún wa ní agbára láti fi bá ọ̀tá tó fẹ́ pa wá àbí ẹ̀sìn wa yìí run wọ́n ní yóò máa jẹ́ wájib yóò máa jẹ́ ọ̀ranyàn yóò máa jẹ́ fardu ọ̀ranyàn ẹ̀ a tún máa méjì nígbà míì a máa jẹ́ fardu kìfáyà fardu kìfáyà làwọn olóyìnbó ń pè ní collective obligation ìyẹn ni pé yóò jọ́ràn ọyàn lé gbogbo àwùjọ mùsùlùmí lórí tó ń túmọ̀ sí pé tẹ́nikẹ́ni nínú wọn ò bá dìde ṣe ojúṣe ọ̀hún gbogbo wọn hóró ẹ̀dá kọ̀ọ̀kan nínú wọn lọ́lọ́run ó kọ̀ yẹ ẹ̀ sílẹ̀ fún un ṣùgbọ́n tá a bá ti ráwọn kan nínú wọn taṣíwájú wọn yàn tí pé kí wọ́n lọ máa mú abala ọ̀hún gbọ́ wọ́n sì ń mú un gbọ́ ìyàwó máa rí kúrò lórí gbogbo àwa yòókù irú eléyìí là ń pè ní fardu kifaya wọ́n ní ń pa báyìí tá a bá ní khalifa tó jẹ́ mùsùlùmí tó wá wò pé òun ti ní standing army regular army bá a ṣe ní Nigerian army tó wá jẹ́ pé ìgbàkígbà tí irú ewu yìí bá ti ń dojúkọ àwa mùsùlùmí àbẹ́sìn wa irú àwọn regular army wọ̀nyí là khalifa wa yàn tì í yóò máa jẹ́ pé ojúṣe kìfáyà yìí àti mú gbọ́ fèmí àtẹ̀yìn táwọn ò bá tiẹ̀ jáde lọ wọ́n ní yóò máa wá jẹ́ fardo ain ojúṣe lórí individual lórí pàtó ẹnì kọ̀ọ̀kan tó bá jẹ́ pé ẹni wá jẹ́ aṣíwájú wa yìí ó wá yan ń tọ̀hún pàtó pé lágbájá wọ́n ní wọ́n lo mọ̀fà ká dáadáa o ò gbọ́dọ̀ má bá wọn jáde àbí pé wọ́n ní wọ́n lo mọ́kò tó gbẹ́ jọ̀tá ìwọ náà bá wọn lọ tó bá ti wá yan ẹnìkan pàtó pé lágbájá tàmọ̀dò ẹ bá wọn lọ yóò máa kúrò ní fardo ayin yóò máa jẹ́ fardo kìfáyà ìyẹn ni pé ọ̀ràn ọyàn lórí lágbájá àbí tàmọ̀dò tí wọ́n yàn yẹn tó fi jẹ́ pé táwọn ò bá bá wọn lọ lẹ́yìn tí aṣíwájú wa ti yàn wọ́n wọn ó jẹ́jọ́ níwájú ọlọ́run wọ́n wá ní irú eléyìí ìyẹn jihad tó jẹ́ ọ̀ranyàn yìí òun lọ́lọ́run ọba ń torí ẹ̀ lérí sí àlùkùnmà yìí nínú súrọ́tù tauba verse thirty nine tó ní gbogbo bá ti ń ṣí wá bẹ̀yìn àdẹ́sìn mi tó yẹ kẹ́yìn náà ó ṣí lọ́ọ́ fi jihad pàdé ẹ̀ tẹ́ ẹ wá lẹ̀ mọ́lẹ̀ tẹ́ ẹ kọ̀ láti jáde èmi ọlọ́run ó fìyà eléke lérò wọn ó fi jẹ yín eléyìí nìkan kọ́ wàyẹ̀sítábìdìlà kọ́wọ́mẹ́lẹ́ rẹ́rọ̀kùn wọ́n wà á mú ìjọ míì tó dáa jù yín lọ wọ́n fi wọ́n rọ́pò yín ó ní wàlátọ̀dọ̀ ruhu ṣe à tóun ọlọ́run bá wá ṣe léyìí kò sára kan tẹ́ fẹ́ fún ọlọ́run ọba dá o torí pé òun ọlọ́run ọba lòun níkàápá lórí ohunkóhun iṣẹ́ tóun bá bẹ̀ yìí wàláhì ọlọ́run ọba tó jẹ́ fún rẹ̀ ó fẹ́ ká ṣe oríire páwa la jíṣẹ́ ọlọ́run kíyàn ó máa jẹ́ sábàbí ládàá tí ó máa tọ́ wá ni. òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àwọn àfáà làwọn wá rí wípé nígbà míì jihad tó jọ́ràn yàn báyìí ànábì fúnra rẹ̀ a máa jáde tí ó ṣíwájú ogun ọ̀hún bó ṣe ṣe ní badr tó ṣe ní uhud nígbà míì sì rèé òun fúnra ẹ lè jókòó sílé tí ó pàṣẹ pé khalid sìn wọ́n lọ Sa'ad bin Abi Waqqas kó wọn jáde wọ́n ní n tó túmọ̀ sí ni pé lákòókò tá nàbì fún rẹ̀ ò lọ tó yan àwọn kan pé kí wọ́n ó lọ fardu kìfáyà tí jihad jẹ́ àwọn tó yàn ọkàn ẹ̀ balẹ̀ pé wọ́n ti tó ogun náà ṣẹ́ ló ṣe yàn wọ́n wọ́n ní tó bá ti wá ń jẹ́ bẹ́ẹ̀ lákòókò tíró àwọn ọmọ ogun báyìí bá ti wà àwọn ni ó máa mú ojúṣe ọ̀hún gbọ́ fún àwa yòókù irú ẹ̀ ni ìtàn fi yé wa wípé láyé sayidina umar radiyallahu anhu ó rán àwọn ọmọ ogun wọ́n délẹ̀ masr wọ́n dé tunisia kódà wọ́n kọjá abẹ wọ́n mú islam dé aspania láyé àwọn khulafa tí wọ́n tẹ̀lé wọn muhammad ibn al-qasim tí wọ́n ń pè ní fatihu sindh ó mú islam dé ilẹ̀ india àti pakistan nípa báyìí wọ́n láwọn alábòsí méjì àwọn tí wọ́n ṣàṣe tó àtàwọn tí wọ́n ṣàṣe jù wọ́n ṣì wọ́n ṣì ìtàn islam pa tí wọ́n bá fi ń yé wa wípé jihadu àfidàjà àsìkò ẹ ti kọjá níjọ́ tára mọ́kà àti mẹ̀dínà ò ti bára wọn jà mọ́ wọ́n lásìkò ẹ̀ ò ní kọjá tálkìyàmù ó fi tó ṣùgbọ́n ó ní má jẹ̀mú ó ní ṣe é ó ní má ṣe é tá à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn jẹ́ ká gbọ́yé ẹni bá lẹ́ni bá wá káwa mọ́nú ìlú wa nìkan ni wọ́n ní ká bájà wọ́n ní ká bí léèrè kí la ara masr ara tunisia ara libya kí ni wọ́n fi ṣe ọkùbàbù náfíà tó fi mú islam délẹ̀ wọn kí ni wọ́n fi ṣe muhammad ibn al-qasim tó fi mú islam lọ sílẹ̀ india àwọn yẹn ò wá ja mùsùlùmí lógun wọ́n lọ jíṣẹ́ ọlọ́run ọba fún wọn bó ṣe jẹ́ pé ojúṣe tó wà lórí wọn jọ́ náà lọ́hùn ó wà lórí èmi àtẹ̀yìn náà lẹ́nu ẹrúsìn ọlọ́run ìyẹn tá a bá wà nípò tọ́lọ́run ní ká wà o kì í ṣe ńgbà táwa náà ń jà ribiribi jẹ́ pé abẹ́ ọ̀tá làwa náà wà yìí ká kọ́kọ́ bọ́ nínú táwa nú ẹ̀ náà ṣẹwárí jihad tó jẹ́ jihad náfìlà eléyìí nígbà tó bá jẹ́ pé khalifa wa ti yan àwọn tó kájọ ẹ̀ pé kí wọ́n ó lọ ṣe téèyàn wá rántí àwọn dáadáa dáadáa tó jíṣẹ́ ńlá fi ròyìn ẹni bá rí jihad jà tòun ti pé wọn ò wá yan onítọ̀hún pé kó wà nú ẹni tí ó lọ ó wá fẹ́ ṣe náà fìlà pé òun náà fẹ́ kúkú ṣẹ̀yídí wọ́n nírú ẹ̀ la bá pàdé nínú hadith tí arákùnrin kan fi wá bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam pé ya rasulallah mo fẹ́ jáde lọ ja jihad anabi wa bilére ó ní ṣé ìyá rẹ àti bàbá rẹ ń bẹ láàyè ó ní bẹ́ẹ̀ ni anabi ni a jihad ńlá ní tara wọn padà sílé kó lọ máa tọ́jú wọn jihad fúnrú ẹni bẹ́ẹ̀ kì ṣe jihad ọ̀ranyàn jihad mustahabu ni tó túmọ̀ sí pé tó bá jẹ́ jihad tí ò jẹ́ ọ̀ranyàn lórí pàtó ẹnìkan nù wa wọn ò fẹ́ ká jáde lọ ọjà láláì jẹ́ pé àwọn òbí ẹni wọn lọ́wọ́ sí i bírú ẹni bẹ́ẹ̀ bá jáde fún jihad tí ò jọ́ràn èèyàn lé lórí tó lóun ṣojú kòkòrò ládàá òun fẹ́ wà jẹ́nà láì ṣèṣirò iṣẹ́ tó wá tẹ àṣẹ àwọn òbí ẹ̀ méjèèjì mọ́lẹ̀ ó kúkú gífà bí ò bá kúkú kẹfìrí torí pé àáfà kan sọ bẹ́ẹ̀ wọ́n ló kúkú ẹni tó ṣe ọlọ́run ọba jáde láyé tòun ti pé odidi ẹ̀mí ló lóun tà fọlọ́wọn ọba ẹ rí i pé ẹ̀kọ́ kì í síbẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá kọ́ àwọn ọmọ yín àwọn tó ń ṣẹ́wọ́ sí wọn wọn ò ní ṣàlàyé gbogbo eléyìí fún wọn abẹ́ ọlọ́wọ́n ọba ohun tá a sọnù pọ̀ kọ́lọ́hún má ṣàìpé padà fún wa kọ́lọ́hún darí ẹ̀mí wa sórí bó ṣe yẹ kó máa wà tí a fi tẹ́wọ́ gba ìbáàdà wa tí a ṣàmójúkúrò fún wa abẹ́ ọlọ́wọ́n ọba má ṣe wá ní mùsùlùmí tí ó máa bẹ̀rù jihad torí pé ànábì ní ẹni tí ń bá ń bẹ̀rù jihad á ó ní abala kan nù nifaq nínú mímọ ajẹ́ mọ̀náfìkì ó ti jókòó sí gbáàyẹ ọlọ́run dàkún má ṣàtún wá ṣe o subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumu bis